Thank you. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته إلينا نيجوكو تفسير القرآن الكريم يتي alérò wípé a fi ń وبا ọlọ́run ọba àníyàn wa náà torí wípé nínú nǹkan tí máa ń jẹ́ kí máa ní olékún jùlọ òun náà ní kí nìyàn máa ké alukur'anu karim kíké alukur'anu karim nínú àwọn irinṣẹ́ tí máa ń jẹ́ kí nìyàn gba ráǹkì sí níwájú ọlọ́run ọba ni bí yàn bá ké kur'an tó bá jẹ́ sí pé lẹ́fù tù lọ́wà tó bá ké tó ti yẹ kó ké nígbà tó bá ké tán tó bá yẹ lẹ́fù rẹ̀ ó rí bó ti gòkè díẹ̀ sí àwa bẹ̀lọ́run ọba tó ṣe alukur'an bẹ́ẹ̀ bó ti ṣe yìí gbogbo ìbùkún sí ń bẹ nínú alukur'an a tí ń bẹ̀ ń bẹ̀ ọlọ́run ọba kó fẹ́ni kọ̀ọ̀kan wa kó wà yí oṣù Al-Qur'ani náà ni torí wípé nínú ẹ̀ náà ni ọlọ́run ọba ti sọ Al-Qur'ani kalẹ̀ lódidi tí kò sì ṣe nǹkan kan fóṣù náà ní Al-Qur'ani tọ́lọ́run ọba sọ pé tí mo bá sọ kalẹ̀ sórí òkè yọ fọ́ àbí yọ máa mí yọ máa sán yọ máa yanu tó ń ti bẹ́ẹ̀ nínú ọlọ́run wá fún oṣù Ramadan ní ìbùkún débi wípé kọ̀ya kọ̀dẹ̀sán kọ̀dẹ̀wò nǹkan kan ò sí ó fi yé wa wípé oṣù náà ọlọ́run bá fún ní agbára nìyẹn àwọn àgbà pé oṣù dáwà ní ẹ̀yẹ oṣù Al-Qur'an ni nínú tẹ́tìyàn máa ń ṣe jù nínú Ramadan tí ọlọ́run ọba yọ́nú sí jù lọ òun náà ní ká máa kí al torí pé òun náà ni oṣù Al-Qur'an Karim Ramadan alladhi unzila fihi Al-Qur'an Al-Qur'an náà làwọn ajókòó tì yìí àwọn abẹ́lọ́hun àwọn àgbòyí tá a máa gbọ́ ń bẹ̀ tí ó jẹ́ ká máa lékún lẹ́sìn tí ó sì jẹ́ ká máa jìnà sí ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba kó sí ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa olùgbọ́ mi alápọ̀nlé gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé súrà tá a wà náà ni súrà tó Yusuf súrà ńlá súrà tó jẹ́ sí pé ibùdó ẹ̀kọ́ ni ibùdó bá àti eré ènìyàn ní ibùdó tó jẹ́ sí pé bàbá àti ìyá tán bá gbọ́ yé wọn à ní sọ́ọ̀tì lórí ọmọ wọn bẹ́ẹ̀ náà ni ọjọ́ ibùdó ọmọ bá gbọ́ yé kò ní kọlu bàbá àti ìyá ẹ̀ bẹ́ẹ̀ náà olórí ìlú tó bá gbọ́ sóra náà lìdí bá gbọ́ yí dáadáa yóò rí ìlú rẹ̀ dáadáa bẹ́ẹ̀ náà ni aráàlú náà tó bá gbọ́ tuma sóra náà yìí dáadáa ọmọ bí ó bá aláṣẹ gbé nítorí a wà ní 87 tó fi má 88 láti ìjókòó ti àná mọ́jẹta mọ́jẹrin ànádùwà Yakub alayhi salatu wa salam ilé wọn láwà níjẹta àti ní àná lọ́wọ́ parí àti wá dé Egypt lọ́wọ́ parí ìjókòó àná àti wọ ìlú Misra lọ yẹn ní bí a ti lọ́wọ́ bá ànábì wo ànábì wa Yusuf alayhi salatu wa salam tí wá dára nù sóra yìí o bá a ti ń kọjá nílé ànábì kan la tó ń kọjá nílé ànábì mìíràn ilé ànábì Yakubu láwà tẹ́lẹ̀ alayhi salatu wassalam àti wá dìgbàdàgbọ̀n báyìí ó dìbò ó dìlé ànábì wa Yusuf alayhi salatu wassalam ànábì wa Yusuf ta fẹ́ wọlé ẹ̀ lẹ́nìí ẹni tí ó mú wa bọ́ ọbẹ̀ náà ni àwọn ará ilé ànábì wa Yakubu àwọn ẹ̀gbọ́n tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún ànábì wa Yusuf alayhi salatu wassalam àṣẹ ta ni wọ́n fẹ́ wọ ìlú náà tá ń fẹ́ mú àwọ̀lú náà

a máa jẹ nínú nọ́ọ̀tà a ma jẹ a máa je a sì ní o kì í mímu mímu o ìmọ̀ a máa jẹ ti èdè mìíràn ní ìtumọ̀ mìíràn tí bá a jẹ àbí a je a lọ ninu máa jẹ nínú alukóránù kẹrim a máa gbádùn a sì máa je gbádùn àwọn àyà ọba gbé síbẹ̀ torí eléyìí ọlọ́run fún wa gẹ́gẹ́ bí n wípé anábì Yakubu ti pàṣẹ fáwọn ọmọ pé kán lọ àrí sọ̀rọ̀sọ̀ wọ̀sẹ̀lám àwọn ọmọdé ti dẹ́pẹ́ bàbá wọn wọ́n dẹ̀ ti lọ síbi tí bàbá rán wọn lọ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ òun náà ni àyà tò ní. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر فلما دخلوا عليه قالوا وجئنا ببضاعة مزجاة فأوفلنا الكيل وتصدق علينا وجئنا ببضاعة مزجاة فأوفلنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين إن الله أَمْ nígbà tí ànábì wa Yakub tí wọ́n ti sẹ́ndẹ̀ àwọn ọmọ wọ́n ti lọ aṣọ fún wa yí pé wọ́n lọ sóríṣiríṣi ààyè ṣùgbọ́n Al-Qur'an nìkan rìpọ́ọ̀tì yẹn fún wa bàbá gbéra láti Palestine Canaan wọ́n rán àwọn ọmọ pé ẹ wá wá ọmọ mi tí ń rí mọ́ láti jíjọ́ yìí mo fẹ́ lo sábàbí mo fẹ́ lo gbígbàdúrà wọ́n ti sàdúrà wọ́n wá fẹ́ lo gbígbàdúrà ẹ wá bá ń wá àwọn ọmọ yìí lọ wọ́n wá jáde nílé wọ́n wá ń lọ sóríṣiríṣi ààyè lẹ́ni tí ń wá ànábì wa Yusuf alayhi salatu wa salam torí pé tí wọ́n bá wá bí wá pé ta lẹ́ni àkọ́kọ́ táwọn ẹni yẹn ń wá káàkiri ṣé Yusuf ni wọ́n ń wá kiri nọ́mbà wán ni àbí àbúrò ẹ̀ ti ṣe Bàmíyàmín gbogbo wa náà dáhùn wípé ta ni wọ́n tún kọ́kọ́ wájú dání lọ Yusuf lọ ìdí nìyẹn tí wọn fi tètè lọ sí Misira torí wípé ó dá àwọn ọmọ yìí lójú wípé Misira ni Bàmíyàmín wà ń tiẹ̀ tọba jẹ́ sí pé wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni Yusuf wà ní wọn ò ní rìn kiri láti jẹun tí ń wá Yusuf káàkiri ṣùgbọ́n wọn ò mọ̀ pé bẹ́ẹ̀ lọ́wà torí ìdí ẹ̀ ló fi jẹ́ sí pé wọ́n dàbí ẹni pé gbọ̀mí dáadáa o ọ dàbí ẹni pé wọ́n lọ nígbà tí wọ́n lọ káàkiri tí wọ́n wá wá wá wá tí wọ́n pè ọ́pẹ́ sábà ti àárí Yusuf láti ẹ̀ tíráì ti kí ni lọ ní a fi wá kọrí sí Mísírà ọlọ́run wá ní àní sọ gbogbo bí tí wọ́n lọ fún yín èyí tó bá wà láṣọ fún aṣọ fún agbé kòránì ti tíra aláròyé tọba dé àwọn tíra míì tọ́ ọmọ kà nínú àwọn tíra tí wọ́n ń pè ní tíra nábì ọlọ́run tí kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n máa rí ìpanilẹ́rìn ńbẹ̀ ó rí àwọn ọ̀rọ̀ àwọn gbólóhùn tí òye kọjá àdé ọmọ kà ńbẹ̀ lọ́ọ́ ka bíbélì tí ń bẹ́ ń tòsí rẹ̀ ọkà máa kà á ó sá máa wò fún kíni kíni kíni à ń wíṣì gbogbo bí èèyàn ti ń lọ lójú ọ̀nà ní ọmọ àkọ́ ọkàn kìíní kan lójú ọ̀nà ní bíbà ìṣẹ́ sọ ń dáhùn ilé ìkan lójú ọ̀nà ó sì dá lójú pé wọ́n kankan ó Palestine sí ọmọ yìí mílẹ̀ thousands of kilomita sí mẹ́mbẹ̀ kí ma máa rìnrìn àjò bá nǹkan wá ní sísẹ̀lẹ̀ kankan lójú ọ̀nà Ọlọ́run sì mà torí pé ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ ṣùgbọ́n قرآن وعين فلما دخلوا عليه فلما دخلوا عليه وعين عليه ìgbàta tí èèyàn bá ti pọ́pùlà pọ̀ kò ní ìdíkà rẹ̀ máa dápọ̀ ẹ̀ bó bá pọ́pùlà ń ti di dáadáa kò ní ìdíkà dárúkọ ẹ̀ tó bá ti pọ́pùlà ń bi tí ọ̀dà náà kò ní ìdíkà dárúkọ ẹ̀ torí pé pronoun àyè lò láì jẹ́ sípa àti kọ́kọ́ dárúkọ èèyàn tẹ́lẹ̀ lápòjúwe ní ìṣó ní adéwọlé adé okùn ẹ̀rìn jẹ́ bẹ́ẹ̀ ọwọlé ó wà ní sọ pé adé sì jáde wọ́n sọ pé adé wọlé ó sì jáde kí lọ́bàá tó fi lo ó mẹ́ni torí pé o ti kọ́kọ́ morúkọ wá náà bẹ́ẹ̀ náà lórí inú èdè Quran Karim ṣùgbọ́n téèyàn bá máa èèyàn tán pátápátá tó ti gbajúmọ̀ tá a ti mọ̀ á ó ti wọlé o ó ní àbí ó ti wọlé o torí tó ń bá sọ̀rọ̀ ti mọ̀ ti bẹ́ẹ̀ ni tí yàn bá ti popular sáburú náà ah ó ti dé ẹ̀ pé ah a ti mọ̀ pé wàhálà dé inú tó bá ti dé bẹ́ẹ̀ ni a máa lò sí a àti b ọ̀tún àtòsí ọwọ́n lẹ́bi ẹni pé nítorí pé ẹni tá ń sọ̀rọ̀ ẹ̀bẹ́ látàárọ̀ ta ni wọ́n tún wọlé lọ bá náà ta ni bàbá rán wọn lọ pé wọ́n lọ bá láyà alákọ̀ọ́kọ́ ó ní wọ́n lọ wọ́n wá káàkiri sùmọ́kò pé wọ́n wọlé tọ́dọ̀ Yusuf alayhi salatu wassalam lọ́lọ́run fi pa inú òfi dárúkọ Yusuf lọ ní falamma dakhalu alayhi nígbà tí wọ́n wọlé torí pé àdùkúlù àlá àbíbò ni a ti túmọ̀ àyà ńlá nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àríwẹ̀ ẹ̀kọ́ ni àdùkúlù àlá ó yàtọ̀ sí àdùkúlù bẹ̀ ni pé tààjà mubasharatan ẹni pé verb yẹn fò fẹ̀rẹ̀ ọlọ́ba object ọwọ́ àbáwọn ṣùgbọ́n láàrin yìí gbogbo kọ̀ọ̀kan lọ́wọ́ ní bí wọ́n ṣe máa lò ìyẹn làwọn ẹlẹ́kọ̀ọ́ èdè àwọn pèdèpèdè kan bẹ́ẹ̀ ń bíbà tí wọ́n jókòó tì yẹn tẹ́lẹ̀ ìbò ń bẹ́ẹ̀ ń bíbà tí wọ́n wò mí lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ yẹn ẹni lárúbáwá náà ń bẹ ní apá kan náà wọ́n jọ wà ẹ̀gbẹ́ kan náà làwọn ilé oní lárúbáwá Arabic tó nǹkan ti fẹ́ di lárúbáwá tán ilé ìbò náà ti fẹ́ di ìbò tán ọkàn dúdú ń tiẹ̀ ni àbó tí ń búra má búra ò yá dúdú rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ náà wọ́n ni dákàlà náà ni dákàlà àlẹ́yìí lọ́pọ̀lọpọ̀ ayà a máa wò ní ìsìn wọ́n ni fàdá ń máa dákàlù àlẹ́yìí nígbà tí àwọn ọmọ náà fẹ́ ọwà tó báyìí nígbà tí àwọn ọmọ náà àwọn ọmọ tí ànábì àkúbọ̀ ránṣẹ́ nígbà tí wọ́n fẹ́ wọlé sáàfin sí palace sí government house wọ́n fẹ́ wọ́ ọbẹ̀ báwo ni wọ́n tún ra mú wọ́n yọra wọn pé ibi tá a fẹ́ wọ̀ yìí kìí ṣe ibi tá a máa ń ṣe tá a máa ń rún pàwọ̀ á tún àgbàdà wà sí ọ̀rẹ́ fún gbọ́dọ̀ làbáwọ̀ báyìí ẹ̀sìn pé láwàní náà ni kò ní dàbí òṣùkà lórí táwọn ọ̀bẹ lómi ìtọ́wọ́ láwàní lórí ẹ̀bẹ̀ kò sì ní wọ̀ òwe àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmí ó sì dé á yọ máa dá ọlọ́run ni máramárá pé àtìmí náà fẹ́ wé láwàní bẹ́ẹ̀ náà ń fi là ọkùnrin kan bẹ bọ́bá dé fìlà báyìí kì í dúró lórí ẹ̀ nínú kí ọ tẹ̀ níwájú tàbí kọ́ tẹ̀ gbẹ́gbà kọ̀sánì kò ní dúró déédéé ẹlòmí ó sì jẹ́ fìlà báyìí yọ máa da ọlọ́run ni pé àà fìlà yìí máa da pọ̀ ìdè ọmọ rẹ̀ wà pọ̀ wọ́n ní àwọn yìí wọ́n tún ra mú nígbà tí wọ́n fẹ́ wọlé torí pé tí wọ́n bá fẹ́ wọ àwọn àyè kan ọwọ́ lọ tún ra rẹ̀ yẹ̀ wò yorùbá ní máa sọ pé tí wọ́n bá ń lọ ilé àná àwọn ò tún ra àwọn yẹ̀ wò lọ́ọ́ bá ń lọ mọ́sáàsì náà nẹ́bì ní ò tún ra rẹ̀ yẹ̀ wò lọ́lọ́lọ́ àìsàn àìwọ́sọ tí ọ̀dà lọ mọ́sáàsì ọ̀yọ̀ra òfin tó ti mọ ju èèyàn ti ń lọ ilé ọlọ́run báyìí àbí mọ jẹun ti ń lọ wòran bọ́ọ̀lù ẹ̀rí mi ọ̀wọ́ Ronaldo wa masalasi ẹ̀ àmà wò pé dá ìbòlù wọn lọ sí masalasi lọ́nà láti torí ìdí eléyìí ó ní àwọn yìí wọ́n tọ́ra mú dákàlú àlẹ́ yìí láti túmọ̀ ẹ̀wò Kùránì ọ̀sọ́ fún abẹ́rẹ́ tó ra mú ṣùgbọ́n hárùfù tí wọ́n lòun ó ti kọ́ alẹ́ kan pé wọ́n tọ́ra mú. ọ̀dà máa dáwọ́ ìmú àlẹ́ yìí ẹni tí wọ́n fẹ́ wọlé lọ báyìí sí sí ànábì wa Yusuf alayisalaam tí ó yẹ ká lẹ́sẹ̀ máa sọ pé àwọn ọlọ́tún tán ra mọ́ lọ́tọ̀ àwọn alọ́lá yìí ọ̀ sí ìrí àwọn ọlọ́lá ni ìwọ́n ara àwọn ọlọ́lá ọmọ pé wọ́n lẹ́ni tí múra fún ẹ tí ń gbowó sí lọ́tọ̀ tí ọmọ pé wọ́n múra fún ara rẹ̀ ìyàwó ẹni bọ́ yẹra rẹ̀ òkú sọ́ọ́dà bí ọ̀dà àwọn ọlọ́lá níbi tí wọ́n ń lọ ládé yàtọ̀ sí ẹni tí ó fọ́ sọ ọ̀tọ̀ lẹ́ni tí ó fọ́ ọ̀tọ̀ lẹ́ni tí ó lọ ọ̀tọ̀ nígbà ọ̀tọ̀ lẹ́ni tí máa múra fún wọn kó tó jáde owó oṣù eléyìí tí wọ́n bá jẹ́ irú oyè báńtọ́ bá múra fún president nàìjíríà fáwọn bó ti dolówó ayé ń tiẹ̀ owó oṣù eléyìí less than five hundred thousand naira àtọ̀ sí àwọn àjẹmọ́ tó tó máa rí àwọn èèyàn mọ̀ ọ́ tó máa àwọn èèyàn wọ́n ní àwọn ọlọ́lá ni aṣọ àwọn ọlọ́lá àwọn ọba àwọn ọ̀gá ẹnìkan tó bá gómìnà kan tó ti ìjọba nínú Ọ̀ṣun sí èsìrè kọjá tó bá ṣiṣẹ́ kìí ṣe pé olóṣèlú kan lòun o wọ́n kàn gbé wá wọ́n wá ní kọ́mọ bá wọn ṣiṣẹ́ ibi télọ̀ télọ̀ kan tí máa bá wọn kan ara sọ òun lọ́sọ̀ báwọn ó ní wọ́n á lọ gbé wọn wá láti Èkó torí gbé wọn télọ̀ gọ́vùnà Ọ̀ṣun ò lè máa lo télọ̀ Ọ̀ṣun ǹjọ́ ọmọ pé tílọ̀ ò lè máa sọ ọ́nà bíi táwọn kú ní ògbú yẹn ní tílọ̀ tó o ṣùgbọ́n wọn náà mọ̀ wọn ara rẹ̀ <laughs> wọ́n ní ọ̀hún ti sọ fún mi pé nígbà tó dórí àgàgà pé ọdún mẹ́rin ni ó lò bí ètò wọn ń lò ọjọ́ kọ̀ọ̀kan wọ́n kan ṣùgbọ́n tẹ́lọ̀ tí wọ́n mọ̀ pé ó ní club ó ní climate club àbí wẹ́lẹ̀ pé group àwọn team team wọ́n wá ní kọ́ mọ̀kún kankan wá ní gbogbo orin tẹ́ ẹ̀rí má wulẹ̀ mọ́ irinṣẹ́ kankan wá ìwọ kan líìsì àwọn irinṣẹ́ tó nílò èyí tá gbé fún ọ kìí ṣe orí tí wọ́n ń lò ń sọ̀pọ̀ wọ́n ọ̀dà fún lọ́tọ̀ ọ̀gbọ́n mi báwọn tọ́ bá súnmọ́ àwọn aláṣẹ àwọn ọlọ́lá <laughs> tọ́wọ̀ bá jẹ́ pọ́ bá bẹ̀rù ọlọ́run ẹ̀sìn ọlọ́run ní wọ̀ sí mọ́ torí pé gbádùn ayé òní jẹ́ orí ti tọ́lọ́run mọ́ àwọn ọlọ́lá ti wá yóò tún lọ́lá ọba tí táwọn ọlọ́lá tún wà lókè lọ́hùn nílé ayé míì tí èsì ti nàìjíríà ọmọ pé nǹkan ṣẹlẹ̀ tó wọ́n wá ní wọ́n gbé wọn wá wípé wọ́n wá gba gbogbo wọ́n wá gbogbo nǹkan táwọn nílò wọ́n wá sọ fáwọn pé ọdún mẹ́rin ni àwọn fi gbéṣẹ́ fóun owó oṣù rẹ báyìí sí ni ibi tọ́wọ́ máa gbé àti gbogbo ìyàwó àtọmọ rẹ̀ Brian wọ́n ti fi sílẹ̀ wọ́n wá ń sọ fún pé gómìnà sọ pé mi fẹ́ dárúkọ gómìnà yẹn àpọ́nlé lọ́jọ́ fún ọ̀nà kò nídìí kí n dárúkọ ẹ̀ torí pé ọmọ ọlá jẹ́ ń tiẹ̀ nìyẹn bí ìyàn bá ń ti wàhálà tẹ́ ń sinú ayé mi náà tí ọba jọlá tí ọjà ayé sẹ́wọ̀n pé tiẹ̀ ta ah, ojú wọn rí àbá ojú wọn rí ká tó débẹ̀ yọ́wà débẹ̀ kọ̀ à ní lò ah, tí ọba lò wọ́n pè é àwọn ẹlẹ́sìn náà máa sọ pé ìdílá àtòrí ọlọ́run la fi ṣe ọba dá ọdá ní ọba sí dá kọ̀dá náà nù àwọn òsì ń torí ọlọ́run torí ayé ni tọ́bọ́ wá bọ́ sí tán wá ní ọmọ ìjà ayé hùn ẹ̀yàjọ ẹ̀yọ nátán ni ó ní wọ́n wá sọ fún mi wípé ọjọ́ kan aṣọ kan ni ó wọ́n ń sọ fún mi wípé tí gọ́ọ̀mù yẹn ti kú lórí àga kọ̀wọ́sọ méjì ìjọ kọ̀wọ́sọ méjì kọ̀wọ́sọ kan lẹ́ẹ̀mejì ọjọ́ kan kí ni aṣọ kan wọ́n sí Allahu Akbar orí nǹkan wọ́n wá tún sọ pé ìgbà mi a máa wà a máa wọ méjì tí òde tí ó lọ lọ́jọ́ kan bá jẹ́ mélòó méjì gbígbé yọ kan láàárọ̀ yọ kan ní ọ̀rọ̀lẹ́ àbọ̀sán ó ní méjì ìdíjọ́ náà ó ní wọ́n máa sọ fún un pé láàrin ọ̀sẹ̀ at least kó wọn rán mẹ́wàá àìbàmọ̀ báwọn ọba wa lò àwọn máa lò lọ ṣùgbọ́n pé ọjọ́ kan wà lọ àwọ̀sọ̀ kan lónìí yóò sàwọ̀sọ̀ lójoojúmọ́ náà ó ní tí ọba lọ bì nínú ilé ẹ̀ ọgbọ́dọ̀wọ̀ ẹ gbọ́dọ̀ fún tànà ẹ sì ní dápadà mọ́ pé ẹ wá ẹ tuntun ẹwà ọmọ pé gíráàtìlínà tó ti mọ̀ tó wọn tó bá fẹ́ gẹ̀ẹ́sì àwọn ọmọ yẹn tí wọ́n wá ní ọlọ́lá ò ní ìdí kálẹ̀ sọ fún pé yóò pèpè àkálẹ̀ ló fi jẹ́ sí pé fàlámà dákàlù àlẹ́ yìí nígbà táwọn ọmọ ẹ̀yà yóò Yusuf àwọn ọba kan rẹ̀ tí wọ́n tún ra mú wọ́n wá wọlé lọ bá Yusuf wọ́n bá Yusuf lórí bó ti yẹ kan bọ́ ba. àwọn náà yáa kì bó ti yẹ kan kì í kí ẹ̀ bá báyàn ní kọ̀ǹdíṣàn tó lágbára bó ti ẹ̀fẹ́ bú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ̀ ẹ̀rọ ètèrè ọmọ gbọ̀n ni. wọ́n yáa sọ pé. ọdún yàrá àyùwọ̀ àyà wọ́n ní wọ́n bá gbọ́ o níta bá wà rí wọ́n yìí àzízù ń bẹ̀ wọn ẹ̀yìn tẹ́yìn máa ń yìn náà yìnbó your excellency yọkìnní kan yọkìnní kan bàbá wa bàbá àdínní gbogbo ilẹ̀ Yorùbá ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Nàìjíríà kìnní kan chief of staff kìnní chief of imam gbogbo iléhùn ó kéré lábẹ́ ẹ̀yà ayúwálì àjì nínú wọ́n yà kìlókù tọ́bọ̀ wá rí báyìí ibi táwà fẹ́ lò sí ní títà ánú ní kó ló ti àṣíṣù rẹ fún wa má ló ti fìyà jẹ ń tọ́bá rúfin o wọ́n wá ní mọ́sítà náà wà áhìlá náà gbòòrò túmọ̀ yọ ọmọ gbòòrùn ní dúró àdúrù òun náà ní ìpọ́njú a máa gbọ́ túmọ̀ ẹ̀tọ́ báyá àdúrù àìrí nǹkan jẹ àdúrù àìrídìdú àyọ̀gbàyàn àdúrù àìsàn àdúrù gbogbo ìtí ń ṣe wá nàìjíríà àdúrù ni wọ́n ní nǹkan ti se wá àtàrà lè wá àwa mú wa ìdámú wa àwa arajà ni. Mm, a ti mú nǹkan tá a wá ṣùgbọ́n nǹkan tá a fẹ́ rajà àti mùsùlùmí. bíbọ́ fẹ́ yìí nǹkan tí kò tó ní owó náà ni o ṣùgbọ́n owó yẹn ọ̀dàbẹ́ ni pé àṣàjọ ni a fún pé owó tá owó tí ò ní láárí náà ni tọba lọ bá ìyá tó fẹ́ sáwó jọ ọ. ìgbà míì gan yóò fi five eh, eh, ten one hundred naira yóò fi bọ àárín tí bá ń tó kò ní tò bí sẹ́mi one thousand yóò máa fi one hundred sí i yóò máa fi ọ̀n ṣàjọ ni nígbà bá wá ṣàjọ tán yóò ṣe wàá máa tún tò pé ẹja yọ one one thousand sọ́tọ̀ ẹja yọ bí owó àwọn olóde àwọn àfáà hmm. yóò mọ̀ pé àwọn aláàfáà tí wọ́n bá lòdì tí wọ́n bá pa owó. owó wọn owó onírú owó kíni owó aláàdì ẹ̀yìn máa bá kọ́kọ́ pa á tán ná ẹ ó rí pé kò lè tó ra wọn jọ ẹ ọ máa rí gbogbo ẹwọ náà ara wọn wọn ẹsẹ̀ àmà àfà kan ẹsẹ̀ àjókòó tó máa tó pé one 200 five hundred two hundred one hundred wọ́n ní bíbí bọ́ bíbí bọ́ tá a mú wa owó tá a sàjọ ni kò tó nǹkan owó yẹn ò tó nǹkan a tètè sàjọ ni torí ìdí eléyìí. fàá òfin lànà ìkẹyìn ìyàwó àtàwọn dáwọ àlẹyìn náà. à ń bẹ̀ ọ́ ṣe méjì fún wa o méjèèjì náà ni pé dákun má fi ìyàwó má fojú owó wa ìpè owó yìí kọ owó tí ò nílá àwọn tó gbówó gidi ti dé jáfẹ́ rajà má fojú ẹ̀ wò wá kọ́ wá sọ pé ẹ̀yẹn ti dòó náà ẹ jẹ́ ká tajà fáwọn tó mú owó gidi lọ́wọ́ wa náà wọ́n ní fa áwò fi ìlànà ìkáyìn báwa rọ́kún bó ṣe máa rọ́kún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ntọ́ máa fi tà fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báwa rọ́kún wọ́n dàbí ẹni pé màá gbọ́ wọ́n dàbí ẹni pé alákọ̀ọ́kọ́ tí wọ́n wá àtẹ́lẹ̀ kìtì tí wọ́n wá owó tí wọ́n mú wá kìí ṣe mọ̀síjà kìí ṣe owó onírú owó ní àtà ìyẹn tó mú lákòókò yìí ti máa kẹ́kọ̀ọ́ nù ìyẹn tó mú lákòókò tí wọ́n jáde wáyìn ó yàtọ̀ sí ìyẹn tó mú ní àkọ́kọ́ àti ẹlẹ́sìn torí pé wọn ò ròyìn owó ń gbà náà ní àárín wọn ni wà jí náà bèbè bọ̀ àti mú já wà jí náà bèbè bọ̀ àti mú já èyí tá a mú wá bèbọ́ àówó ni mọ̀síjá ti ń tí ọ̀lá lù tó nǹkan Ah. tó ń ti bẹ́ẹ̀ náà fa àwòfílà náà ń kẹ́yìn ah, kílò náà nù ah, kílò alìkẹ́ìlò kílò kéwú ni alìkílò àwọn ayin kí àwọn àwọn olóyìnbó ní kílò àwọn tí wọ́n máa ń wádìí bí ìgbèsè ń wọnú ara wọn wọn a máa mú jáde wọ́n ní ní ìpìlẹ̀ ìpìlẹ̀ òyìnbó in tó jí mú nínú èdè lárúbáwá ọ̀pọ̀ ṣùgbọ́n lé àkókò tá ń lò lọ́wọ́lọ́wọ́ ní ìsìn in tí lárúbáwá ń mú nínú èdè òyìnbó ọ̀pọ̀ kí ló fà nígbà àkọ́kọ́ torí kí ọ̀làjú àwa mùsùlùmí làkọ́kọ́ ni gbogbo ibi tí ọ̀làjú bá ti kọ́kọ́ wà gbogbo èdè yóò kú ọ̀tẹ̀ríba fún torí pé ẹ nílò nǹkan tí wọ́n bá ń produce jáde ẹ sì ní ló kọtẹ́ máa pè ló kọ táwọn náà bá ń pè lọ bó ti ẹ̀jẹ̀ pẹ́ kàn pàdà díẹ̀ láfojúwe ní ìsìn nílẹ̀ tiwa yorùbá ní ìsìn kan pé nàìjíríà ò produce àwa yorùbá à produce nǹkan yóò ṣe gaari nǹkan kan dáhùn pé ó ti jáde à produce international kìíní kan tó nǹkan àwọn nǹkan kọ̀ọ̀kan tá a ní nǹkan bábá tún dé kéré tán àwọn aráàbí ó tún sọ lóko tiwọn táwọn mi lọ́tọ̀ tiwọn náà tàbí kí ó kọ èdè míì inú ìlú tí bá ń produce nǹkan jáde èdè rẹ̀ yóò borí gbogbo èdè sílẹ̀ láyé ìdí nìyẹn nípìnlẹ̀ àwọn mùsùlùmí ńlá ní gbogbo nǹkan tó jẹ mọ́ àwọn kọ́ọ̀sì ńlá ńlá ẹ̀sìn àti kọ́ọ̀sì ńlá ńlá ayé ẹ máa ń ta alọ́kọ́kọ́ sí báyìí ẹ máa gbọ́ mùsùlùmí ta lọ́kọ́kọ́ sí báyìí gbogbo tó jẹ mọ́ kẹ́mísì yẹn tẹ bá ń kọ tẹ bá ń ka bó ló ṣe rí ẹ mọ̀ rí àwọn onímọ̀ mùsùlùmí láti di sẹ́ńtúrì lọ́nlọ́n tí òṣèlú ti ń jẹ́ gbogbo èmi ní àwọn àlùtẹ́ nísìnyí ọwọ́ ajẹ́ sí pé èdè àwọn ajímú púpọ̀ nínú ẹ̀ ní kílò nínú ẹ̀ ní káfà kọfà kọfà kọfà kọfà ní tá a fi bo nǹkan lórí ni àbí bẹ́ẹ̀ ni tọ́ba lọ ní ìdílé àbúrò káfàrà ó bò náà ní náà ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ nínú ẹ̀ náà ní kílò tá a wà bẹ́ẹ̀ náà a wà o káyọ èdè òyìnbó kúrò ní èdè lárúbáwò òde òní àní rọ́rọ̀ sọ àdámọ́ eh, kí lọ fẹ́ sọ náà láàrin bí ọgbọ̀n ìṣẹ́jú tó ń ní mú nǹkan kan wá tó ti hàn rọ́bẹ̀ tó ti sọ di lárúbáwá ara biskit sọ lárúbáwá biskit kì ń gbọ́ eh, eh, àmọ́ fẹ́ ma àwọn olùkà ń bẹ́ mi sọ lárúbáwá biskit kì ń gbọ́ bàbá bàbá olùkà ọ̀ tọ́wà tọ́wà ẹ́ àbẹ́wà àbẹ́wà wá bascoat náà ni wọ́n gbé bascoat àbí ọlọ́run ṣàánú ẹlẹ́mẹ́gbẹ̀ biscoat biscoat bascoat ẹ̀yìn sí adámọ̀ pé kì í ṣe bẹ́ẹ̀ náà ni bó ti wá lọ náà nù káàkiri ọ ti wá pọ̀ yẹn wọ́n ti ẹ̀lẹ́ ka ìdí elédè tí ó ti wọnú ìdí lárúbáwá nígbà ìdí lárúbáwá bá tẹríba fídíò òyìnbó láyé òde òní jáná jẹ́ yorùbá yorùbá bo àfẹ́ pé yorùbá mi gan ìlà ń bẹ lẹ́ẹ̀kẹ́ pàlípàlí wọ́n sọ yorùbá sí báyìí yóò sì máa sọ yìnbó sí ọ padà please please please I, I don't like that language I need your <laughs> my English mo need ẹnì kan wọn yóò yarí fún ọ pé ìlànà lẹ́ẹ̀kẹ́ yìí ìṣẹ́ ìgbọ́ yorùbá yìí wọ́n ń la sorry sorry sorry yóò mọ̀ sọ́rì sọ́rì sọ́rì sọ́rì àìnú àìnú díẹ̀ díẹ̀ kan báyìí ọ̀fẹ́ sọ ní Yorùbá bọ́ bá gbéwèé kalẹ̀ ní ìsìn nílẹ̀ Yorùbá tá a wà yìí tọ́ ọkọ́ lóyìnbó àti Yorùbá tọ́ wá ní gbogbo ọmọ Yorùbá wa máa mú wọn ní Yorùbá rè èyìnbó rè ìwọ náà tó ń wo mí gan tọjọ́ ọmọ Yorùbá ṣé Yorùbá ló máa bẹ́ẹ̀ bò ẹ dáhùn dáadáa o òyìnbó lẹ́ pèfà àwọn tí wọ́n máa mú Yorùbá làwọn ìyá alátakọ̀ kan tí wọ́n kàwé rárá àwọn ẹ̀yà ní búrẹ́dì nǹkan kan báwọn ṣùgbọ́n majority àwọn ènìyàn ní mú kí ló fà á àti tẹ̀ àwa gan ti gbà wípé ọ̀lẹ́ lèdè wa a ti gbà yẹn kì ṣe international language local language torí ìdí eléyìí kò sí nǹkan kan tó lè jẹ́ kí nǹkan máa gòkè tó kí wọ́n máa produce jáde lọ wọ́n wá ní wọ́n tún wá ní wàtá sọ dápà

تري من بمبه دخلوا عليه دخل دخلوا عليه استخدام دخل في القرآن يقوى نوع القرآن بيان سيمانلو بيان نوع بيان سيمانلو إتو سدي دي آية أتوني فلما دخلوا عليه وان دباري دخل على دخل على البيت يعني كي هو في هيئة طيبة والبيت أيضا في هيئة مناسبة wọ́n tẹ́ bá ń lágbájá dàkáltù alàlbẹ̀t tó ọba sọ bẹ́ẹ̀ fún dàkáltù alàlbẹ̀t tó wá jẹ́ sí pé tó wẹ̀ lóró tó fi wọlé tó fi sọ orí èdè báwọn jáde wọ́n sọ fún ọ pé ọmọ ẹwẹ́ èdè dáadáa ó ní sọ pé dàkáltù alàlbẹ̀t ẹni tí wọ́n pé dàkáltù alàlbẹ̀t lẹ́ni tó jẹ́ sí pé aṣọ tó ọwà òkè ilé náà ti wá wà ní níta àti tò dáadáa bẹ́ẹ̀ ti ti rú mẹ́rin ó ti tó dáadáa wọ́n náà wọ́sọ tó dáa ọwọ́ àwọ̀ bẹ́ẹ̀ pé dàkáltù alàlùbẹ̀ ìyẹn náà ní wàlá ń máa dàkáltù ọlọ́wọ́ sọ́rọ́tì yìí sọ́rọ́ àyà 69 padà sẹ́yìn àyà 69 abẹ́mẹ̀ tí gbogbo àìsàn ti wọlé tọ́ Yusuf bá ní àti sọ ó fi yíwáyé wọ́n kọ̀ọ̀kan máa wọ̀ pé kí ni permission rẹ̀ àtọ́wá permission wọ́n bá àdá òtẹ̀ bóyá kìí sí wọ́n ní pé wọ́n dọ̀ padà wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ ni kí wọ́n mọ ilé ọba wọ̀ ó rí sóràtò Yusuf àyà 69 nígbà tí wọ́n wọ̀ níjọ́ kìíní àná wọ́n ní walamma dakhalu ala Yusuf àwa. walamma dakhalu ala Yusuf àwa. ìjákàlú àlẹ́ àrá Yusufa ọ̀nà ìyẹn bẹ́ẹ̀ náà ni sọ́ràtù Yusuf àyà 88 ìta wà ń bẹ̀ lónìí ẹ̀yìn kámọ́kòlẹ̀ kí a ti máa bẹ́ẹ̀ náà ni sọ́ràtù Yusuf bákan náà àyà 99 tún síbẹ̀ àyà 99 àwọn bàtọ́ sọ pé fàdà ń bá Thank you. ló wà láyé fífún náà nù sóràtò zariyat 24 àti 25 zariyat 24 àti 25 nígbà tọ́lọ́ ń sọ̀rọ̀ àwọn àlejò tọ́lọ́ bá ànábì wa Ibrahim a sọ pé halatáka báwo wọ́n ti ń gbà wọ́n dé bẹ́ẹ̀ rí nǹkan wọ́n ní ayé yìí fi yé wáyé pé Ibrahim ayé sara a máa lé wọn dáadáa àwọn ọlọ́run yìí ṣe wọ́n yìí márùn-ún àtọ́ ó rí wọn wọ́n máa ń mọ́ ní gbogbo gbà kan ló wọ́n ń jẹ́ ilé wọn náà máa létò ayé ìjà pé ilé Ibrahim wà organize kí ló wí ó ní ìjà àwọn àlejò ilé òjijì ni wọ́n ní tá a fi máa mà pé èèyàn lajú èèyàn sì wà òkè òun náà ni kì í ṣe pé ńgbà tálejò bá ń bọ̀ lọ́sẹ̀sẹ̀ máa palẹ̀ mọ́ gbogbo ìgbà bíi pé ààyè rẹ̀ wà ní tó wà ní wọ́n ní àwọn màláyíkà à ní ìdíkà àtìmọ́ abẹ́rẹ́ sáà màláyíkà dírẹ́sì dá a ọba dírẹ́sì làwọn wo làwọn màláyíkà màláyíkà irun èèyàn pa gbogbo tó dáa tó dáa ju àwọn èèyàn gan lọ làwọn ń lò ní ẹwà tó dáa tó rẹwà tó fi jẹ́ sí pé anabi yakub anabi yusuf anabi wa ibrahim alayhi salatu wa salam aya yìnyín wọn bẹ̀ wọn ó ní ìdá kàlù wàhálẹ̀ yìí dùkúlù àlá nìyẹn bẹ́ẹ̀ náà ni anabi wa dawud alayhi salatu wa suratu sọ́t suratu sọ́t lọ́wọ́ aya 21-22 sọ́t aya 21-22 أني وهل أتاك نبأ لخصم إذا المحراب كلا سلام إذا على ok láàrin náà àwọn tó wọlé màláíkà làwọn náà wọ́n sì ṣe bí wọ́n ṣe bí èèyàn àwọn náà wọ aṣọ tó dáa bíbá tí wọ́n bá dàwùdù náà ìbá tó dáa ni wọ́n bá ló fi sọ́sọ́ pé ìdákàlù àlàdáwùdù dákàlà àlà àyà tó ń gbé ara náà ni pé falamma dákàlù àlè àwa máa rí dákàlà fi dakhaltu fil bayt mo wọlé lọ lọ́pọ̀lọpọ̀ wọ́n ní a máa túmọ̀ ń gbà míì tó bá lọ fi lẹ́yìn dákàlà yóò máa túmọ̀ sí pé ń ta wọnú ẹ̀ kìí ṣe nǹkan tá ń rí yóò jẹ́ nǹkan tá rí sọmọ pé ìyá máa wọnú nǹkan tí kìí ṣe pé ọmọ ntọ́ ọmọ rí ntọ́ wọnú ẹ̀ ṣùgbọ́n ọmọ kò ti wọnú ẹ̀ ẹ̀ntọ́ wọnú ọ̀ràn ní ìsìn èèyàn máa rí nàrọ́nà ẹni bá ní mo ti wọnú ayọ̀ báyìí èèyàn máa ráyọ̀ awọnú rọ́màbáwọnù sórí rọ́màbáwọnù sí láàárí ṣùgbọ́n àwọn wọnú ẹ̀ àwọn nǹkan táwọn wọnú ẹ̀ táàrí ọ̀dàbí ẹni pé wọ́n máa ń sábà lò fún fi inú ẹ̀ ni àwọn gbólóhùn ẹ̀sìn alìsìláàmù آه، ولو سورة النصر أنا بعد إذا جاء نصر الله والفتح جلو تالي وعلم الناس يدخلون في دين الله أفواجا وتقي فرأيت الناس يدخلون أقول على دين الله في دين الله دين صلوا منه صلاة البقرة ọlọ́run bá sọ pé yáa yọ alẹ́dínà àmànà òdò fòlò fi sílmì káàpá díẹ̀ nu kò mí nípa àlelò fún mahsusat kò mí ṣùgbọ́n tó bá fẹ́ lò fún àwọn ma'nawiyat al-umur kó máa lò fi síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àti rí dákàlà àti rí dákàlà fi ó kú dákàlà bí dákàlà bí hì dákàlà bí hì ọwọ̀lé pẹ̀lú ẹ̀ náà tó ń bó láàmà lò yẹn ìgbà tó bá jẹ́ sí pé wọ́n ní yóò máa túmọ̀ sí pé ẹni tó wọlé ń gbà náà kí ni ẹ̀ wà lára ẹ̀ kí nǹkan wọ́n wà lára èèyàn wọ́n náà mọ̀ pé bá àlùbá òtùfídùl ìlsàk bá nínú èdè Islam mímọ́ túmọ̀ sí pé lẹ́ẹ̀mà àsọ̀ká ń bẹjá ń pè ní lẹ́ẹ̀mà ńgbà kan lẹ́ẹ̀mà ewé kan náà ń bẹjá máa pè ní lẹ́ẹ̀mà tọ́ba ti dúdú báyìí tọ́ba ti dúdú máa sọ báyìí yóò sì lẹ ọlá yóò lẹ pa nígbà tí gọ́ọ̀mù bẹ lára rẹ̀ ọlọ́run ti fi tiẹ̀ sí láti inú àṣẹ rẹ̀ wá. wọ́n ní bá ẹ máa ń sàǹfààní kí nǹkan lẹ̀ mọ́ nǹkan kí nǹkan lẹ̀ mọ́ nǹkan ọlọ́run bá sọ pé kọ́ láti ń ìbẹ̀yẹn kan Suratul Maida àyà 61 ọlọ́run bá sọ pé wáyé dájá òkun kọlu Wọ́n lọ àwọn àìyàwó bí máa dáa lórí àjọ́mù ọ̀rọ̀ yóò ti pé ọ̀sọ̀ fún àrí pé kí ló rí dákọ̀lú bilkufr dákọ̀lú bilkufr wàkọ́ dákọ̀lú bilkufr ẹni pé kúfùrù lẹ̀ mọ́ wọn pa ni ẹni pé aláìgbàgbọ́ ni wọ́n ọlẹ̀ pa mọ́ wọn ni bá àtọ́wà ń bẹ̀rù fi yọ pé àwọn àti kúfùrù jẹ́ ń jí wọ́n sì jọ ń sùn wọ́n jọ ń lọ wọ́n jọ ń ti kí ni wọ́n jọ ń bọ̀ ni báyìí dákọ̀lá bìí àìkíní yẹn wà lára rẹ̀ bí nǹkan kan bá wà lára èèyàn ọwọlé pẹ̀lú àpẹ dákàlà bìí ọwọlé pẹ̀lú ẹ̀ èèyàn sì máa mú èèyàn náà wọlé ń gbà mí tọba mẹ́nìkan láwa dákàlà lè ustaz bi talib ẹni tí kìí ṣe pé ẹnìkan ṣáájú ẹnìkan wà lẹ́yìn olùkọ́ ló fa nǹkan ẹ̀ lọ́wọ́ ọmọ ìkálọ̀ ọba mọ̀mọ́ wọnú kíláàsì ọ bi talib torí bí ọ̀dà bẹni pé wọ́n ti lẹ̀ mọ́ra wọn olùkọ́ ti wọnú akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ náà ti fẹ́ lẹ̀ mọ́ olùkọ́ tán ibi tá a ti máa lò nù ẹlẹ́ẹ̀kẹrin nínú báyìí ti máa lo dakala òun náà ni dakaltul bayita ìyẹn ni pé àwọn ẹni kó gbé wá láì lo kílópẹ̀ àwọn harfu kankan <clears throat> tí ó mú lọ sí object ọlọ́sọ́dọ̀ object direct wọ́n nílé náà máa wá ṣùgbọ́n ilé wọn kí láǹfààní tí lè máa mú wá wọ́n ní inú àwọn àǹfààní tí lè máa mú wá yóò máa sọ pé èèyàn jẹ gàba lórí nǹkan ìwọ́dún ربك إذا دخلوا قرية إذا دخلوا قرية إذا دخلوا قرية táwọn ọlọ́lá àwọn aláṣẹ tí wọ́n bá ilé wọ ìlú kan báyìí tí wọ́n fẹ́ gbà dáfàlú kọrìyà ẹni pé tọ́látọ́lá tàṣẹ́tàṣẹ́ ni wọ́n fi jẹ gàba lórí ìlú yẹn wọ́n wá ní sábà tí wọ́n lé ní sábà tí afṣàdú ha nígbà tí wọ́n ti jẹ gàba lórí ẹ̀sán afṣàdú ha wọ́n bà jẹ́ wọ́n bá bẹ̀ jẹ́ torí pé tí wọ́n bá ti kó bẹ̀ ìlú wọn ní ń kó lọ́ntì ẹ̀yin aráàlú wa máa jì àǹtí ọmọ yẹ po nàìjíríà ọmọ ibi tí ń lọ ọmọ yẹ nǹkan ìlú wa ọmọ ibi tí ń lọ wo ọ̀rọ̀ tọ́lọ́ ń fún wa nàìjíríà wo yàtá ń jẹ àwọn kan ní ń fún mu àwọn kan ní ń fún mu mọ́rò pé ìrìn rẹ̀ nìkan ní ń fún mu àwọn kọ̀ọ̀rá yẹn náà ń fún wa mu lọ́mọ kọ̀ọ̀rá àwọn bàbá wa máa pé kọ̀ọ̀rá àwọn èèbù náà ń pè báwọn <laughs> àwọn náà ń fún wa mu tẹ́ bá bí ọ́ lè rè pé kí làwọn èèyàn bó yẹn fi ń sayé jù lọ àwọn áfíríkà iná ni áfíríkà iná fi ń sayé jùlọ wọn ò fẹ́ kí ìlú wa ó tò rárá èròǹgbà àwọn ènìyàn tó lẹ́wọ̀n pé tá a bá ilé sẹ́ẹ̀tì tá a wà ókè àájù àwọn lọ títọ́ ọpọlọ lọ fẹ́ sọ ni ọlọ́run bá wọn ayé áfíríkà lọ́pọlọ tó pọ̀ tó kún kẹ́kẹ́kẹ́ àá gbogbo òun èbó àwọn èèyàn náà jókòó yìí lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀fẹ́ fẹ́ẹ́ tẹ́ntí ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ lọ òkèèrè ìlú ibi tí ọ̀pọ̀lọpọ̀ sí lọ kọ̀fẹ́ ìfihàn tí ó sì ń bẹ̀ ẹni tó jáde ní aljami atul islamiyya tó wà lẹ́gbẹ̀rún ó tó márùn-ún bí nìsí àbí kó sì le jù bẹ́ẹ̀ lọ naam ẹ̀yìn ọwà ọlọ aljami atul islamiyya kọ̀ wá ní ma gbogbo ọ̀nà tí ń bẹ̀ kò sí ọ̀nà tí ń bẹ̀ láì tí ọ̀fẹ́ sí ń bẹ̀ ọba ní China ní ọ̀nbẹ̀ńbẹ̀ ní ti ẹ̀bá ọmọ China gbé dáadáa lẹ́gbẹ̀ẹ́ mi báyìí oúnjẹ wọn máa ń rùn sí mi ní fi nǹkan mi òun <laughs> sì ní gbádùn tiẹ̀ sàwọn yẹn gbogbo ọ̀nà lọ́wọ́ nílùú a sì jọ ń kẹ́kọ̀ọ́ náà àbí iye ẹni tó gbé dànù lọ́nlọ́hùn tó yẹ pé àwọn tó máa lọ pé ah, kí o ìyìnbó ń pè nǹkan kan lè ó yẹ afirika mọ̀ pé àwa dúdú tá a jẹ́ àwa dúdú áfíríkà yìí mọ̀ fún alẹ́ wa nílùú tó wa ọlọ́mọ ṣàánú wa ń gbogbo ọrụ àlùmọ́ọ́nì wa ń bẹ nù kọ̀rọ̀ ọ̀hún ìsàlẹ̀lẹ̀ ntí ń bẹ ní nàìjíríà yìí arọmọdọ́ máa gbọ̀n ọgọ́rùn-ún òde ìjẹ́tán láwọn orí ń fi sínú lẹ́wà yìí àwọn òtún tá a fi máa wá káàkiri ẹnu àlòkù tí dáadáa la fi ń gbogbo nǹkan rí kí a máa lọ gbé irinṣẹ́ gidi wá ọlọ́run lọ́mọ bóyá wọ́n ò ní ẹ máa rí ti yín àwọn òsì máa bá fà á ní tí ò ní jẹ́ láti fi tọ́jú ara yín á sì máa dẹ́ sí o rò pé lukan lè máa tòrò kí ni wọ́n dùn ni o rò pé lukan lè máa dàrú kí ni o banújẹ́ a ti lọ náà إذا وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون بين أن سورة مريم آية 60 أتوفي تفسير القرآن لها آه نكاو بلا أو ما وانا sọ́dọ̀tọ̀ mariam aya 60 bí o ti wà náà ni wọ́n náà ti máa máa ṣe aya 60 ọlọ́run bá sọ pé ńlá máa ń tábà فأولئك يدخلون الجنة ó ní ẹ́dùkù lónà aljanna wọ́n wọ aljanna ẹwà jẹ gàba lórí ààyè tẹ́ bá wọ́n mẹ́ ẹni pé nàtàbá wà òfin ha haythu nasha a máa lọ bó ti wà mẹ́ ni pé dákàlà tọ́ba ilé jẹ́ sí pọ́lọ bá ọ́bjẹ́tì ara ó ń ìmí eh, náà tó wà àsùnmọ́ torí àtìkẹjá fi hàn ẹlẹ̀ náà yá ayọ́ aláàzì nígbà tí àwọn amẹ́wẹ̀ẹ́ wà àwọn ìjà àwọn ọmọ àwọn ọba kan nábì Yusuf ńgbà tí wọ́n wọlé sọ́dọ̀ rẹ̀ wọ́n ní yá ayọ́ aláàzì ìwọ aziz ǹjẹ́ ní yá ayọ́ aláàzì ṣùgbọ́n yìí tó tún wà ní alukọ̀rán bí bẹ́ẹ̀ ni ayé láàyè méjì péré lẹ́yìn àyè tá a ti rí wọn àtúnwá láàyè kan kọ̀ wá sínú sóra kankan ju sóra tó yẹ Yusuf náà èyí tá a wà nínú ẹ̀ tá a mọ̀ pé òun náà láàyè àtàfin kẹ́kọ̀ọ́ lọ́wọ́ فلما دخلوا عليه قالوا لا أيها العزيز وفي سورة يوسف آية 78 آية 78 lẹ́yìn lọ́wà lẹ́yìn bí dáwà lọ́wà. Aya 78, ó tún báyà yọ àlàájú. Wọ́n ní kọlu. méjì náà ni ya ayọ́ alaziz ya ayọ́ alaziz ibi tó ti yẹ ká náà láti rí òun ah, ibi tó ti yẹ ká náà ni àti rí àwọn ìwé míì tó bá jẹ́ ìwé ayé láìmọye lọ́ba ń bẹ̀ ṣùgbọ́n ìwé ẹ̀sìn tíra ẹ̀sìn ẹ̀sìn tíra alukoran karim tí kì í bá ṣe pé súrà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yọ jẹ́ súrà tó ń tì tí bí gọ́fìmẹ̀ntì ti yẹ kó ṣèjọba mo sọ fún wa ní bí ọdún méjì sẹ́yìn tó bá jẹ́ sí pé gọ́fìmẹ̀ntì kan tó bá dórí àpèrè ìjọba tó wá lọ gba ìtumọ̀ inú súra ìfinú gbèsè ayé tó wá lò ó kódà bó ṣe kèfèrí tó wá lò ó yóò rí i pé ibi tó ń gún lẹ́sìn tòun èbúté ayọ̀ ni ó jẹ́ súra náà lùkọ́ ẹ̀yìn píkọ́ lọ ka ìtọ́ wà nínú tíra ti yín o wọn bọ́ ìtàn Joseph mbẹ́nu Bible òmùlùmù pọ̀ mbẹ́ tá a bá kà tá a bá kọ̀m̀pìà rẹ̀ sí gbogbo ní tá a kà yín nìsín gbàtẹ́ tí ń gbọ́tàn yìí lọ yín báyìí nìsín tàbá lọ gbé ka ìtàn Joseph ka ti máa lọ ha a ní sọ yìí tí ń rùn báyìí náà torí ìdí eléyìí àwa rí aziz méjì náà kan náà ló a wà náà Yusuf tó náà ní tí a wà yìí àti masana wa ahlana dhur láàrin ẹ masana ẹja kíwú mẹ́un masana wa ahlana adhurru a rí pé fáìlù bẹ́m̀bẹ̀un mafàánlù bí i òun àti wà ń bẹ̀ fáìlù ni ẹ̀yìn iléèbò subject àbí mafàánlù ní kíni object a rí ń bẹ̀un ṣùgbọ́n ìpìlẹ̀ nínú èdè Islam bẹ́ẹ̀ náà ni tòyìnbó náà àti yorùbá náà ni pé object lákọ̀ọ́kọ́ dárúkọ ká dárúkọ subject àbí subject lákọ̀ọ́kọ́ dárúkọ ká tó dárúkọ object fáìlù lákọ̀ọ́kọ́ pè ká tó pè mọ̀fẹ́rànlò ìpìlẹ̀ ní gbogbo èdè tí wọ́n sọ fún ọ pé Abdullahi ó lu àbí ó oúnjẹ mẹ́jà ló ń jẹ tó láwọn yẹn gbá rẹ̀ lọ́wọ́ kùránì náà kà pé abẹ́ ń translate kùránì náà léèbò bí kùránì náà ni ẹ̀hán àwọn ni Abdullahi ké kùránì ìpìlẹ̀ ni ṣùgbọ́n káwá sọ pé kùránì Abdullahi read Abdullahi read sọ́wà ní èbó ọlágbára nínú èdè yòókù àwọn òní haraka ti wọn wọn òní fatiha wọn òní dọ́mà wọn òní kíni wọn òní gbogbo àwọn nǹkan àìmọ́ wà ní ohun yóò wà pé a lọ pé Abdullahi eh, eh, Quran Abdullah Quran read Abdullah àbí fẹ́mà pé àyàn sọ pé ah dúnà dúnà dúnà dúnà ah, irú Quran wọlé wọn sọ yẹn ṣé sí kan jẹ́ ni a ní gbọ́ yí Islam ọlọ́nkẹ́ à ń bẹ̀ ní tí ọba lé ní gbogbo nǹkan wàhálà wọn èèyàn ní máa ṣe tọba sọ pé kọ́rọ̀ á àbí pé alukur'an alkarima kọ́rọ̀ á abdullah àbí alukur'an kọ́rọ̀ á abdullah ó yẹ àbí àní àbí òní yóò bá ń pín tí ń sọ náà ni pé abdullahi ló ké kur'an sábà mi ta fi sí náà ni ṣùgbọ́n kò sí èdè yorùbá àbí abdullahi ké ké àwọn yóò ya ẹ̀dá kan nke ara rẹ̀ ya yàbá si tí ọma ọmọ bá wọn kùránì nke a máa kí abdullah ìní ọgbọ́rí o kùránì ọmọ kéèyàn tó islam ọwa níyàn bó ti wá níyàn ní ọláyè tó jẹ́ ọ ṣáájú nínú àwọn oni ní kí lọ́sọ ó ní aláàgbò mọ́sà naa vẹ́ẹ̀bù ni na ni mọ̀fọ́lùmbì yìí kò sí saju. kọ́kọ́kọ́ sáájú ìpìlẹ̀ ní pé dúrù lẹ́yẹkọ́ sáájú gbogbo ẹ̀ tí wọ́n ti sáájú nínú àwọn àyè tí wọ́n máa ka mọ́tò mẹ́rin àbí márùn tí wọ́n tọ́pọ̀ inú àwọn àyè ọ̀ràn yẹn ni pé tí object ọ̀rọ̀ sí ọ̀rọ̀ níta ti kalẹ̀ lé lórí tó bá jẹ́ sí pé ó jẹ́ pronoun kan ọ̀rọ̀ arókò orúkọ tó jẹ́ sí pé ọlẹ́pọ̀ tí kì í dá dúró atúndí pronoun ti máa ń lẹ́pọ̀ èdè ìbò òsì ẹ̀rọ àtúntọ́ wà ní ẹni pronoun máa ń lẹ́pọ̀ bí tẹ́ jà máa àǹtí àmà jápọ̀ mọ́ nǹkan mi. irun irun àbí at tí gbogbo àwọn àbí àbí eh, kíláǹgbè is àbí is àbí sí ṣé sì máa ń dápọ̀ mọ́kọ nínú èdè yín ọwọ́ à ń bẹ́ wọn máa dá mi lóhùn bàbá eléyìnbó yọjú ta ò ká gbọ́ ò ṣé máa ń dápọ̀ pé six six tọ̀ sí náà ni ọwọ́ àbí e àwọn nínú èdè Islam àwọn alọ́pọ̀ orúkọ tí máa lẹ̀pọ̀ ìtútù máa dá dúró

àwọn ènìyàn pé ka náà àbí ka sẹ̀yàrà àbí ka báyìtù abáyé ka báyìtù wọ́n pè nǹkan mélòó wíwọ̀n tọ láàrin yìí àwọn ẹni nínú ẹ̀ náà ní náwà masana torí pé masana ohun tó jẹ́ sí pé ọ̀rọ̀ arúpọ̀ orúkọ tó lẹ̀pọ̀ tí máa lẹ̀pọ̀ ọmọ ni ìnáwó náà náà máa lẹ̀pọ̀ ọmọ nǹkan kì í dá wà ó lè pé náà báyìtù báyìtù náà ó <coughs> ó ti fẹ́ máa fa hausa báwọn náà wọ́n nígbà wá rí báwọn tó bá ti rí báwọn ọ̀ràn yẹn ni abọ́dọ̀ jẹ́ sí pé mọ̀fọ́n ló ń bí yìí ọbọ́dọ̀ wà níwájú táwa ni mọ̀fọ́n ló ń inú àyà masana wa ahlana gbò náà yẹn ni mọ̀fọ́n ló ń bí ní fáàyè lọ́pọ̀lọpọ̀ ọgbà gbólóhùn mọ́sánà nínú Al-Qur'an ọmọ ń ní èdè Yorùbá dábá ní mọ́sánà ọkàn wà díẹ̀ ní nígbà tí wọ́n fọwọ́ pa nǹkan ọfọwọ́ ṣùgbọ́n ní èdè a rí wípé bí wọ́n ṣe máa ń gbé kò túmọ̀ sí pé nǹkan ṣẹlẹ̀ ní fẹ́rẹ́ńdógí ọ̀ṣẹlẹ̀ kòrókòró bí àyàn máa ń yín ọ̀ṣẹlẹ̀ kí ni kòró bí ó ní agbára o tọ́ba rí mọ́sítà ọ̀làgbára wà ọwọ́ ń túmọ̀ sí pé fún Yusuf láàrin ẹni wípé ń tọ́ fọwọ́ bà wà nú kì í ṣe kékeré o wá o ibi tí ń pa wá àà kò sí ròyìn wọ́n fi ní masá náà wá àhàlánà zoro suratul anbiya aya 83 tí kòránì ọbọ̀rọ̀ sùn suratul anbiya aya 83 ọlọ́run bá sọ pé wà ayyuba idna da rabbahu mọ́tàkẹ́ ń bẹ̀rẹ̀ ó sàdúrà الضر وأنت أرحم الراحمين bí ẹ bá ń ṣàdúrà àáyà àdúrà lélẹ̀ tọba ìtì já òkè kú nsàlẹ̀ àdúrà yẹn lè máa ti lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ kọ́mọ́ ìdè lọ́bí ọlọ àwọn ọ̀bọ̀dọ̀ já wà ń ta arhamur ó ní wà Ayyuba idnada rabbahu mọ́sà ọ̀ bí ìwá ìsàn tó ṣe ànábì Ayyubu kan mọ́sà ló náà lò náà lùkùránì ẹgbẹ́ wá náà lùkùránì bẹ́ẹ̀ náà ní Suratu Yunus ọba aya 107 سورة يونس آية 107 وإن يمسسك الله يمسسك الله بضر فلا كاشف له وإن يعجبك بخير فلا ẹnu gbólóhùn tọ́sán náà yẹn pé fàlákà sí fàláhù ilà àhú ká mọ̀ pé irú kí dúró yẹn ti jẹ́ ẹnìkan ò lè mú kú àfọlọ́n ayé pé àìsàn lánàá ìnira ńlá nìyẹn ó pé mọ́sítà yẹn ọ̀làgbàrà díẹ̀ náà na fi mọ́sítà náà fi ìhìtà àpò àwọn yìí tí bàbá lọ sí mísírà yìí tí wọ́n lọ pé wọ́n wáyé lọ yìí wọ́n ní làkàyè pọ̀ wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní masana wa ahlana dhur wọ́n wá ti ara wọn sáájú kí wọ́n tó sọ ti ara ilé orí nǹkan wọ́n kọ́kọ́ sọ pé àwa tó ń wò yìí wọ́n náà wojú wa bó ti gbẹ wọ́n náà rí pé ẹ̀kẹ́ wa yóò jọ kọ̀jẹ́ntínú jẹ mẹ́tẹ̀ẹ̀ta jẹ mọ́ masana àwa náà rí kó wá o bó ti wá rí atáàrí náà ará ilé wa náà bàbá wa ìyá wa àti gbogbo ẹbí wa tà àtìyàwó wa tà sílẹ̀ nílé bẹ́ẹ̀ náà làwọn náà rí wàhálà náà lọ wọ́n ní ọmọ ọ̀rọ̀ sọ́pọ̀ ẹlòmíì tó bá ní bùkátà yóò mọ̀ sọ pé dákun ebi ń pọ̀ mà mí lé ní à ọ̀gbá tójú tí ẹgán bá dojú ẹni tí bí ń pa kọ́kọ́ sọ pé ẹ dákun torí ọlọ́run ẹ wojú mi ojú mi gbẹ́ ẹ fún mi lóúnjẹ ẹ fún mi lóúnjẹ ẹ fún mi lóúnjẹ kódà bébí ṣe ń pa mélebí ń pa ọmọ mi ṣùgbọ́n ojú rẹ̀ ń dán àwọn ẹni ẹ bá ń fún ìfún àwọn òpè tí èsì pé ń parọ́ mọ́tò bá ti rẹ́ ti bí ń pa kò ní ìdíkọ̀ ẹ̀ṣẹ̀ máa wádìí ẹ̀ tí bí bá ń pa àyàn ẹ̀ ń bá mọ̀ yàn wò ìdí a máa mọ akẹ́kọ̀ọ́ tí bí ń pa àbí mo ti mọ yín rí mo ti mú kan rí nínú yín báwọn àbí jù bẹ́ẹ̀ lọ àwọn ti ń kọ́ abáyé ó ti mọ̀ pé òun ń bọ̀ mọ̀ ọ́n bẹ́ẹ̀ mẹ́rin kọ́nà kọ́nà bẹ́ẹ̀ mẹ́rin <laughs> mo lélẹ́yìí ò ti jẹun mo ní alẹ́ àná nǹkan ah, á ó ní àyẹ̀ pé omi lòún mu á ah, dákun gbà ẹ̀ lọ́dọ̀ jẹ́ ná torí ọ̀ ò lè kẹ́kọ̀ọ́ kó yí ọ lọ́wọ́ bá jẹ́ ẹni tí ń pè yẹn ọmọ ẹni tí sì ń gbádùn àmà bẹ́ẹ̀ tí ń wọ ẹni ìgbọ́mọ̀ ọ̀tọ̀ ń jẹun dáadáa ojú rẹ̀ ń dán àfá ìwọ yìí ìwọ ìbọn náà ni àfá oníhùn làmáwò káàdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́wà lẹ́yìn rẹ̀ ẹni náà ni ìdílẹ̀ ìdílẹ̀ <laughs> ẹwọ́n ìdílẹ̀ ẹni ẹ̀wọ́jú ẹ̀ aláwọ̀ bá rẹ̀. ẹni tójú ẹ̀ tán máa pé o mí nípa ẹni tójú ẹgbẹ́ láàrin yín kọ́ bá dàbẹ́ pé mo fi ṣe yẹ̀yẹ́ mo sì mọ̀ ọ́ náà ṣe ń wò yín wọ́n mo rí dáadáa gba á eléyìí nǹkan ṣẹlẹ̀. wọ́n ní àwọn Yorùbá náà gbà wọ́n ní tí náà bá ń jó tí ń jọ tí ń jó ni tí ń jọ mẹ́rin kí làkọ́kọ́ ṣe. anábì àkúbù gbọ́n pọ̀ bàbá wọn rí wọn ní mọ́sá na wà àhìlànà dùr èyàn bá àwọn ẹ̀kọ́ nù mọ́nìhùn áhìlòhùn àwọn owó lára ilé wọn ṣe ń sọ́gbà ntáwọn gbèrò ń bíbà yìí bọ̀dé dáadáa ntáwọn gbèrò ń bíbà yìí náà ní wọn wọn sọ̀rọ̀ lùjẹ́ ti wá wípé ara kàní ara palestine bàbá ìyá ọmọ ìyàwó ọmọ fàárin ìtumọ̀ ẹ̀pẹ́ kájù bá ń lọ ní sókí ẹja wò kan alákọ̀ọ́kọ́ wọn a máa lò fún ìyàwó ahàlì ah, ẹlòmíì tó bá bẹ́ẹ̀ sàdúrà ń gbà mí tó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ àdúfà nàbẹ̀ Muhammad alayhi salatu wa salam yìí máa ń sábà àtàkìtì bóyá pronunciation nígbà láàmú o yìí máa ń sábà àtàkìtì wà áàlì náà lọ wa ẹgẹ bọlọ náà ti ṣe fún ẹgẹ bí anabi ṣe kọ wa tí ì ṣe fún anabi aráàlú anabi wa Ibrahim náà alayhi salatu wassalam áàlì ni o tó áhàlù aráàlú ìyàwó a máa jẹ bẹ lóbi jẹ síbi tẹnì kan bá kí a ń gbà mí tó bá lọ kí lárúbáwá tó ń mọ lárúbáwá dáadáa tí ò sì mọ̀ pé wọ́n mọ lárúbáwá tó bá ní kayfa ahlukum yóò wọ̀ ń wò kú wò ẹ̀bẹ́ rí ọmọ burúkú yìí ó ń béèrè ìyàwó mi ní ọwọ́ mi ó sì yàtọ̀ sátà yorùbá tí yorùbá bá ń kí ọ tí yorùbá sì kí ọ dọ́dọ̀ ìyàwó rẹ̀ òkùnkùn tiẹ̀ láàánú lójú ìyàwó mi yóò tún pè ní ìyàwó rẹ̀ ìyàwó mi ń kọ́ ìyàwó ti ẹni ń béèrè òun o <laughs> ọwọ́ náà ti ó ti mọ́ ọlọ́dọ̀ wá kí ọ pé dáadáa ìyàwó mi ń kọ́ ìyàwó <laughs> Ah. àṣà tí Yorùbá ní pé kó kí ọkó tó ń béèrè ìyàwó rẹ lọ́wọ́ rẹ ṣùgbọ́n nílẹ̀ Lárúbáwá wọn ìbéèrè rẹ bàbá béèrè rẹ wọn wù wọn wò kú òpè àyìn àbẹ́ ẹ̀rọ ọmọ burúkú yẹn ah, ẹ dákun ẹ tilẹ̀kùn ládàá ọkọ̀ mẹ́rin yọ lọ́gbẹ̀rin kò lọ́wọ́ eh. ahalu wọn a máa lò fún yàwó a máa lò fún yàwó nàám ẹlẹ́ẹ̀kejì náà lè ń ta sọ wọ́n a máa lò fún ìyàwó wọ́n a ti máa lò fún ará alé iná ẹlẹ́ẹ̀kejì ta wà ẹlẹ́ẹ̀kẹta wọ́n a máa lò fún alátẹ̀lé èèyàn òun gan lọ́wọ́ pọ̀ jù náà lọ́kọ̀ ara ẹni tó bá gbà fún èèyàn àwọn kìnìún ahlohu ahloka àwọn àtibáhùnká nìyẹn àwọn tó ṣe súnà àwọn tó ṣe islam àwọn kìnìún ahlo ẹjẹ́ àwọn àpẹẹrẹ sọ́tàlá àárọ̀ tààrà إلا امرأة كانت من الغابرين أتم سورة النوح سورة الأنبياء آيات 76 ونوحا إذ نادى شعوب العظيم وأهلهم بهم عمطت لي عن نبي عن نبي الحلين عن نوام بهم نعم àdúrù máa hùwà dúrù kí ni dúrù ti bẹnu ayà yìí masana wa ahlana dúrù wọ́n ni kí làwọn ọmọ yìí àwọn ọmọ ànábì Yakubu gbà lérò pẹ̀lú dúrù ń bẹ̀ yẹn wọ́n ni tẹ́bẹ̀ bọ́ àti mọ̀síjá mọ̀síjá tààrù ní àwọn mú owó tí ò ní wọ́n ni eh, mọ̀síjá ti ń bẹ̀ wọ́n túmọ̀ sí pé wọ́n sàájọ ni síbúrò mùsíjátù wà nínú alukoran ọ wà láàyè méjì ṣùgbọ́n kì í ṣe bó ṣe wà nù aṣọ fún wa pé kí ó máa pa àwọ̀ gbólóńdà lọ́pọ̀lọpọ̀ gbà àbí bẹ́ẹ̀ kọlá sọ́lánà a sọ pé násírù mansúrù mansúra nùsúra àbí násọ́ra àbí bẹ́ẹ̀ náà ni mùsánsírù àbí nasọ́ra kí ó ní dààmú ẹ̀kí ní gbá bọ́ọ̀lù káàkiri báwọn wọ́n ní àmà rí eh, mùsíjáàtì gẹ́gẹ́ bí tá a túmọ̀ rẹ̀ àwọn tẹ̀fsíìrù ẹnìkan ti nákìdọ̀ àwọn tẹ̀fsíìrù lápapọ̀ Avaka, kan ní òsì ẹ̀ mọ́kọ ẹ̀ ó ti náà kíndùn wọn pé gbogbo tẹ̀sí ìsìn àfi túmọ̀ mùsùjáàt tó ní wọn gbà mùsùjáàt wọn máa ń tún àwọn sọ pé àwọn ní bèbè bá àwọn ti ń mùsùjá ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀sí rẹ̀ pé rọ̀ dí à dáhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀sí rẹ̀ pé túmọ̀ rẹ̀ rọ̀ dí à ayé pé owó tí ọ̀ tọ́ dọ̀tí wọ́n ní rọ̀ dí à owó àná sọ̀rọ̀ pé nàìjíríà ní ìsìnkú owó sí tuntun nígbà tí wọn ti fún ayé kíyàn wá dé tó ti fẹ́ rajà ń bì kan kọ́ wá mú old note wá fá pé wọ́n ní wọ́n mọ́ sọ pé wàjí iná bèbè lọ ájẹ́ mọ́síjá wọ́n lọ wọlé báwọn nítọ́pọ̀lọpọ̀ àwọn tẹ̀sílù túmọ̀ mọ́síjá sí àwọn náà mi sọ pé mọ́síjá tó ti ya wọ́n náà mọ́bù tó bá gbó àwọn kan àti ọmọ owó kọ̀ láwọn ọlọ́jà tọba dọ́dọ̀ ẹ̀bá yọ́ máa yẹ owó òun lè ti tí ni pé dákùnjẹ́ òun wò náà tí ò tí ì máa gbó tọba gbó díẹ̀ báyọ̀ gbò wà ẹ̀mí ìgbà wọ́n kọ́ owó wọ́n ní owó tí ọ̀dà tí ọ̀mà tí ọ̀tọ́ ti pọ́n náà la mú wá wọ́n túmọ̀ ẹ̀ báwọn àfáà wá sí náfídù wọn fún ọgbà oníbàwò ni wọ́n ó sì mówó tí ọ̀dà wa ẹni tó mówó tí ọ̀dà wa tí ọ̀mà tọrọ lọ́dẹ̀ tó fẹ́ rajà lọ́dọ̀ ẹni pé dákun bá ń gbowó yìí o àbí kì í ṣe pé yóò tún wá máa sọ pé fà áwò fìlà náà lé kéèkì ọmọwó tí ọ̀dà wa ó tún wá ń gòkè lọ pé ẹyà àwọn akókún òun ó gbé owó ládàradà <laughs> ó ní wọn ó ní kì í sọ̀rọ̀ di àní ó ní mò ti dá ó ní túmọ̀ ẹ̀ kí owó tá a ní owó tá a ṣe kí ni àṣàjọ owó tó àná náà ni kì í ṣe owó tó ya ṣùgbọ́n wọ́n fi ń sọ fún yí pé owó tá a ṣàjọ ní o àmọ́ ní bọ́ńdù bọ́ńdù o dákun tó bá fẹ́ wọ̀n fún wa o àìṣolówó ta ọjà aláìní fún wa ní o mọ́ta ọjà olówó fún wa ìwọ náà sì mọ̀ pé tí two hundred naira pé lówó bẹ́pẹ́ òun tó bá ní how much yóò wọ̀ báyìí pé ah, àdúrà mi gbà lónìí two thousand naira ni ó pè fún ọ wọ̀ pé owó ńlá ni wọ̀ mú wáyé jẹ́ ń ta lé ọ ṣùgbọ́n tí àbájẹ́ sí pé kẹ̀kẹ́ ló gùn ṣòkòtò ẹ ti ya ẹwọ́ ẹ ti ya ọwọ́ ní ìlú ìbẹ́pẹ́ yìí ọkọ̀ tó ń pọ̀ pé ah, ó sì fẹ́ bá ìtẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a kúkú díwọ̀ ẹ̀lẹ́ fún pé ó ti ẹ̀rí nǹkan wọ́n ní tí wọ́n ń sọ ni pé wàjí iná bèbè lọ àtẹ̀ wọ́n ní wọ́n lè tẹkíníkì yẹn láti pé kí ọjà ó lè bá kan dáadáa náà ni pé ẹ̀ ó wá rí ṣe owó lórí owó nílò owó láta nǹkan kan lákó wà wọ́n láwọn onítẹ̀fìsírò ní wọn ọ̀gbá ń jẹ́ wípé rọ̀ díà ó ní mùsùlùmí àti àwọn alọ́wọ́ ní sọ́ràtún nọ́ọ̀rù suratul Isra náà 66 suratul Nur 43 ọkọ̀lọ́wọ́ suratul Isra àyà 66 ọwọ́ sọ pé ọlọ́run bá sọ pé rabbukumul ladhi yusji lakumul fulka fil bahri لتبتغوا من فضله إنه كان بكم رحيما UCG nìyẹn o UCG mọ̀síjá wọ́n mú alátara asíjá asíjá ó pín kélekèle wọ́n ní èso òjò máa pín kélekèle ń sánmà ní ọlọ́run wà darí ẹ̀ yóò wá papọ̀ tọ́bá wá papọ̀ tán yóò wá máa rọ̀ lọ́wọ́ sọ́tù nù rẹ̀ àyà fọ́ títí rẹ̀ ọba ń bẹ ọlọ́run ọba sọ pé alámtàrọ̀ annalọ́ yóòjì sàhábà Thank you. musujat náà láti ti lọ́bẹ̀ ń pé sáájọ́ ni wọ́n ní sáájọ́ musujat wàjí iná bíbí lọ́wọ́ àti musujat owó tàà kó wa owó onírú owó kíni owó alátani fa'ida أن المشتري قال لي ببيانات لا تراسكو ببيانات لا تراسكو السر في تقديم الضر على بضاعة المشتري وأنا كيلو فاتي وأنا فقط صيب tí àwọn arákùnrin yìí tí wọ́n fi sọ wípé wọ́n kọ́kọ́ sọ ntọ́ wọn láìsàn nípọ̀njú kan wọ́n tó sọ̀rọ̀ owó dáhùn mọ́ wa wọ́n mọ̀ pé wọ́n sọ pé wọ̀jí iná ṣe sọ láti mú ṣìjà lẹ́yìn bá wọn sọ pé lẹ́yìn wọ́n gbà náà wọ́n sọ wípé fa áwùkù àwọn ẹni kí ló dùn ọ̀sọ́ pé fàáwó fìlànà kẹ́ìlà wàjíná bíbì dọ́rà àti mọ̀síjà wọ́n ní torí wípé wọ́n fẹ́ wọ́n mọ̀rọ̀ ọ̀sọ̀ náà èyí ní sọ wípé ẹ bá wọn fún o owó tí wọ́n wà yọ̀ tó o wọ́n sọ báwọn ọkọ̀ sọ wípé owó tó ní lọ́nà kò tó sọ pé ẹ wọn fún bí ẹ wù ẹ ọmọ ilé ẹ̀kọ́ mí ọmọ ilé kíw mí ọmọ bó ṣe jẹun ládùúgbò <laughs> àwọn ìjọ́dọ̀ ọ̀yọ́ olóúnjẹ ọtún àbúrò títọ́ pé ọmọlékú lèmi ò ẹ̀rẹ́ ti mà ọmọlékú ìyá kan bẹ lókè wọ́n ní máa fún yín nǹkan dáadáa ọlọ́run san lẹ́sàn rẹ̀ rò mọ́ dàrúkọ ẹ̀ wọ́n ní dábàá lọ́ra nǹkan lọ́dẹ̀ ẹ̀rọ ò wọ́n yàn pé wọ́n náà máa ń sí lọ tó bá lọ àìníkí ah, sí kó gbé o náà ẹ̀yin oníwèé ẹ má bínú bẹ́ẹ̀ bó ṣe rí yàn òdodo ọ̀rọ̀ mọ̀ sọ fáàkì nìyẹn torí pé ẹni tó ọ̀sàánú lọ́mọlé kí yóò kìkì yóò ka ni yóò dà ládàá gba ládàá ọ máa bá náà yígbé jẹun tó jẹ́ pé owó owó tí ni wa wọ́n ní hikima bẹ̀nu ọgbọ́n òye ti bẹ́ẹ̀ bẹ̀nu. nǹkan mẹ́rin bẹ nínú àyà yìí àwọn tí máa dáadáa olùgbọ́ mi alákùnrin àwọn tí máa yà wò ó ní nǹkan mẹ́rin kí ni nǹkan mẹ́rin ó ní gbólóhùn alákọ̀ọ́kọ́ ó ní àdúrò ẹlẹ́ẹ̀kejì ó náà ní bìbá àtúmùsíjà ẹlẹ́ẹ̀kẹta fàáwó fìlànà kéèlì ó náà ní wàfáà bìlì kéèlì ẹlẹ́ẹ̀kẹrin àtàfàdùn mẹ́rẹ̀ẹ̀rin ni kàyínáàtì mẹ́mbẹ̀ wọn mẹ́rẹ̀ẹ̀rin wà wọnú ara ìkan jẹ méjì mẹ́rẹ̀ẹ̀rin wà pín sọ́nà méjì ìkan bá kan lọ ìkejì náà bá ìkejì lọ nǹkan tó wá látọ̀dọ̀ wọn méjì ni nǹkan tó béèrè lọ́dọ̀ ah, aziz ti anabi yusuf mélòó náà ni méjì ni kí ló wá masana wa ahlana zoro alakọkọ nù ibi ń pa bíbí bá àti owó aláàárù ní ó nǹkan méjì náà wá wọ́n wá béèrè fún nǹkan méjì lọ́dọ̀ anábì Yusuf náà nǹkan àkọ́kọ́ kí ni fàáwó fi lánà ìkà ẹlẹ́ẹ̀kejì kí ni wàtàkọ́ tàpàlẹ̀ ẹ̀rí pé méjì wá látọ̀dọ̀ àwọn ará ilé anábì méjì wà wọ́n sì béèrè fún méjì lọ́dọ̀ anábì wa Yusuf méjì ìjì wọn wọnú ara wọn á ọmọ àgbọ̀ ní ìsìn alákọ̀ọ́kọ́ àdúrú máa tàtọ̀dù wọ́n fi dúrù tí wọ́n wí wọ́n fi bèèrè sàárà wọ́n ní masana wà áhìlà náà dúrù wọ́n wá fi bèèrè sàárà pé wà tásọ̀ dák alẹ́ yìí wọ́n wá ní ẹlẹ́ẹ̀kejì hàn owó aláàrù tá a mú owó dámúwá fàáwó fìlànà líkẹ́yìnlá wọ́n ni bíná bíbẹ̀ bá àti mùsùjá owó dámúwá yìí owó onígbò owó ní alátani jákùn fàáwó fìlànà líkẹ́yìnlá bá àwọn kún wọ́n ni gbogbo ẹ̀lọ́wà gíra àwọn bá lórí nǹkan lábùsọ fún wa pé àwọn anábì Yakubu fún rẹ̀ àyè sọ́dà tòbọ̀ sàlám wọ́n mọ̀rọ̀ sọ pọ̀ lẹ́yìn wá gbà náà wọ́n wá tírín àwọn ọmọ wọn wọ́n wá gúdù ní wọ́n máa speech wọ́n máa sọ̀rọ̀ wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ náà ni ìwé náà láàrin ìrìn àhárá níparí mẹ́lìmọ̀rọ̀ dìlẹ̀ wàfá wàfá ọjọ́ ti lọ wàfá òbìlìkẹ́yì méjì ni alwàfá olùwájì wàlwàfá olùmùsàhàb tẹ́ máa sọ fún wa pé bá wọn kó kún ẹni tó ọba sọmọ tó bá yẹ sí pé ẹni tí máa gbá abóòsùn wọn lẹ́gbẹ̀ẹ́ ni ṣùgbọ́n ẹni tó ọmọ yìí pé ìmọ̀ àwọn kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbá tó máa sọ pé bá wọn kó kú nítorí sọ fún ni pé kíkún kíkún náà ń béèrè wọn ni pé bá ń fọwọ́ kọ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ tọ́mọ̀ fún tábà tí wà kókún ọ̀dà wọn bí tàbí ọfọ ọkọ lẹ́gbẹ̀ẹ́ bá wọn kókún wàfáwù almustahab òun náà lélẹ̀ ìwọ wá ní àwọn ìbéèrè lọ́dọ̀ anabi Yusuf question àwọn ilé ti ń dáhùn àwọn olóye ti ń dáhùn ìyá anabi ọlọ́run máa ṣàbòsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ anábì ọlọ́run aláwọ̀n kún láwọn ni wọ́n bá gbé nǹkan kalẹ̀ mọ́dà òsè ẹni níbi ìṣẹ́jà àyẹ̀wò bò yóò kún àbí òkú kò nídìí ọ̀yẹ̀wò tọ́nàbí ọlọ́run bá gbé nǹkan wá kò nídìí ọ̀yẹ̀wò bẹ́ẹ̀ ni bó o ṣe fẹ́ lọ́ba bọ́lọ́n ṣe pàṣẹ lọ́ba àwọn oníṣàbòsí wọ́n ní ọyá kàkẹ́ wọ́n ní ánsà ni pé àtàn wọ́n ní alwafa olùmùsítàhàb náà ni wọ́n ń béèrè hmm. wọ́n ti pàdé anábì Yusuf lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n sì mọ̀ pé alárọ̀kún ló kọ rẹ̀ jẹ́ ọyáwó wọnú ọwọ́ aláwọ̀ lọ sọ́dọ̀ tó di Yusuf àyà 59 àyà 59 ọwọ́ bá tún bẹ̀ ó ní alátara ó ní à ń ní òfin ìlà wà áyà fáyín rọ̀ nínú bẹ́ẹ̀ni Yusuf ní àyà 78 gbólóǹkan bẹ́ẹ̀ náà tó ń túmọ̀ sí pé ni wọ́n àwọn ìgbáyọ̀sùn wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n وآية 78 وطب قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا قل أحد أنا مكة ìparí ẹ̀nà àlàfẹ́ lọ wá sọ pé èyí a ah, máa jẹ́ mọ́sí ní ọ̀nà kó tún wá máa gbá ẹgbàgbóòsùn àlẹ́gbẹ̀ẹ́ kò fèsì wọ́n ni wọ́n ti mọ̀ ìdí náà tó fi jẹ́ sí pé fàáwó fi lánàá lè káìlì tí wọ́n ń béèrè fún láàrin ni kéìlù ni wàfá olùmùsítàhàb náà ni wọ́n ń béèrè fún náà ní parí ọjọ́ ti làfá ẹ̀yà àfòkù mbẹ bóyá àfi tó báyìí torí àsìkò ẹ̀ àwọn nǹkan tí àwọn ọmọ ìwá wí ní parí torí àti jámọ́ lọ́la yọ́fẹ́ máa jẹ́ nira fún wa a ní lè máa lọ tààrà báwọn àwọn àyà kan sì ń bẹ́nu súra yìí lórí pé ó ti di kájókò ń bẹ́ẹ̀ pọ̀ díẹ̀ àwọn ọ̀rọ̀ ìsìn kò ń bẹ́ẹ̀ pọ̀ bí ọ̀rọ̀ kúlẹ̀ ààrẹ yìí tẹ̀bí ilé àádọ́rú ẹ̀yìn aláhi àwọn kan bẹ́ẹ̀ mọ̀ àtọ̀rọ̀ àyà míì náà ń bẹ náà tó jẹ́ ti ti àwọn kan bẹ́ǹtì àwọn kan ń forúkún kúnlẹ̀ àwọn kan ń dọ̀bálẹ̀ ṣe gbogbo àwọn yóò gba àkókò lọ́wọ́ wa díẹ̀ lọ́fẹ́fẹ́ pé káàrin kankan kan níparí ayà yẹn ni wọ́n tọ́sọ́ dákà lẹ́yìn náà a ní tọ́lẹ̀ tọ́kíyàn máa ṣe sàkọ́ máa tọrọ sàrád nígbà tí ó dídí àwọn ọmọ ànẹ́bí ọlọ́run sọ pé wọ́n tọ́sọ́ dákà lẹ́yìn sọ́dá kíyàn máa tọrọ sàrád ìdáhùn ni pé náà kódà ṣùgbọ́n ọ̀dà kódà nípìnlẹ̀ rẹ̀ ní ẹ̀mọ́ tọrọ dára tàbí ọlọ́mọ fara ni wá ẹni tára wá ní lọ́dà fún lọ́lẹ́tọ̀ àti ọlẹ́tọ̀ ni àsọ pé mustahabu gan ẹni tára ní lọ́lẹ́tọ̀ àti lọ́tọrọ sàrà ṣùgbọ́n tó bá ṣe sùúrù tí ọlọ́tọrọ ọdà jẹ́ tọ́lọ́tọrọ lọ tó yá bá ẹni tára ní kò rí nǹkan tí ó jẹ nàám ọwọ́ àlọ́tọrọ á sọ pé ntọ́ ṣe ọgbà ṣùgbọ́n tó bá ṣe sùúrù tí ọlọ́tọrọ ọlọ́la jẹ́ntọ́ lọ sọ̀rọ̀ lọ. Mm. náà láàrin yìí wọ́n wá máa ń fún wa fẹ́ fi allegation kan pé láàrin yìí àwọn ọba kan nábìyà Yusuf alayhi salatu wa salam ẹnu kí wọ́n sọ wípé tasaddaqa alayna wọ́n ló fi yé wa yí pé manzila wọn ó kéré manzila bàbá wọn ó tún wá kéré manzila nábìwá Yusuf wọ́n ọwọ́ àánú táàtọ̀ fi máa sọ yí pé wọ́n yìí ká nábì ọlọ́run Kilofa, kí ló fà torí pé bàbá ń gbà tọ́rọ wọn ń dọ́kì ní àná ó ní ìzáàbù yá bá ní àzẹ̀hábù ó fàtà àtàṣù tó ní wọ́n tọrọ tààrà ní ẹbá ń wá Yusuf lọ́dọ́ fífọ́ ọ̀sọ́ fún agbé tọrọ tààrà tí wọ́n ní tọrọ tààrà tí wọ́n tọrọ tààrà yẹn ló fi yá rí pé wọn ìsúnsà nábì ọlọ́n ara nábì ọlọ́n yìí tọrọ tààrà o wọ́n yìí tọrọ tààrà wọ́n bọ́lọ́ ń dúró jù lọ <laughs> àwọn ànábì ọlọ́n ara ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ nù torí àkókò wọ́n wá ní tọ́bọ́ wá jẹ́ sí tọrọ àwọn èèyàn sọ pé ọ̀nà àbáyọ wà fún wọn nítorí wípé kì sí pé wọ́n gbégbá sàárà gan dàrẹ́ torí bá túmọ̀ àyà lánàá fún pé a lè túmọ̀ àwọn àtàsọ̀ náà yí pé bá pe ní sí sí èèyàn lẹ́tọ̀ọ́ àti máa wọ́n ní ìtumọ̀ ilé òun ló fọ̀ wọ́n mọ́ dáadáa wípé a pè ní kíni èyí sàárà náà ni ọ̀tọ̀ọ̀rọ̀ náà ni tó ń sì bá ní àá aláṣejù ni ọ mo ti bá ọmọ kan fi èyí sí ó rí gbójú sílẹ̀ tiẹ̀ ó sì lè jèrè ọ̀rọ̀ lára rẹ̀ torí bí kì í ṣe ráìtẹ́ ló ń béèrè wọn náà ti pè lóko rẹ̀ ó pè ní bá ń wọn kún ó ní bá ń fi èyí ẹni tó béèrè ń tijú orí pé ìwọ náà nìyẹn tí wá ní

lẹ́bùn mi ìtúnlẹ̀ lẹ́hùn ọlọ́run jẹ́ àtún àdìsẹ̀ náà ọjọ́ sàmì dáadáa míyàn bá tọ́lọ́n bá gbà fún èèyàn tó bá ní látò ní lọ́mí ọ̀nà jàmá ọlọ́run kẹ́ ọ nìyẹn mo tún àyẹ̀wò wò lọ́dún kan ní Òṣogbo ó ti di ọdún mẹ́rẹ́jọ sí ìsìn mo ní ìyá kìíní ìyá lọ́jà abájọ lọ mo ní lónìí o jáde practice kìíní àní náà ọjà lónìí àní náà kankan tá a bá fẹ́ ra abádébẹ̀ abádébẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni kìíní ìjẹ́ntà ní 1000 wọ́n ní 3000 lábásanwó atúnwábí ẹlẹ́kejì bí ọ̀nà mẹ́rin tá a ti rà èmi ti fara dà ń tèmi ṣùgbọ́n obìnrin ara rẹ̀ lè gbà ó ní ìtara náà tó ẹja lọlé bọ́lá tí wọ́n ti ń ka lára ti ń ka lára náà ni pé àwọn èèyàn wá wọ́n èèyàn wá níwájẹ́ anábì àrí sọ́látù wọn rahimallahu mura'an samhan ìdàbáà wà ìdàṣìdàrọ́ wà ìdàkùtàbọ́ anábì ní ọlọ́run ọmọ sọ ọkọ́ máa rọ̀jò kẹfẹ́ èèyàn tí ń bọ̀ yìí tó bá gbàrò yìn yìí ọlọ́run ọmọ kẹ́ ẹ̀kọ́ máa ẹlẹ́bùrú kẹ́ lọ́lọ́run ẹ̀bùrú àtójú ilé ọlọ́run ọmọ kẹ́ ẹni tó bá sì nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí nígbà tó kọ́nà ẹnu pọ̀ náà ìkẹ́ ọlọ́run máa sọ̀kalẹ̀ fún ọ bẹ́ẹ̀ náà nítorí ọba tà á èdè yìí lọ́jà ń tì ó ní pété bí pélé yìí á ojú ẹ̀dá pọ̀ ẹ̀dá ń fowó lé fún déédéé ń tọ́ ń tà fún òjò náà lọ́ ń tà fún àyìnà ẹni tí bá ń ṣe báwọn àtàrí kọ́ wọ jẹ bẹ́ẹ̀ náà ní tí yàrá bá jẹ́ ń gbèsè oníbòsè sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní kìtìpọ́ lọ fokùn mú lọ́rùn pé ẹlòmíì kìtìpọ́ yọ fọlọ́pàá mú ọ fóònù ti fi ń gbèsè gan lọ́wọ́ rẹ̀ àti text message ń sẹ́ndì sí ọgán náà ó ti kọ́kọ́ pa ọkú náà nígbé alágbèdá ni wọ́n ní kíní kankankan òfin pèsè sanra kọ́ jẹ́ fún ti sanra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ńtọ́ sanra lọ́jẹ́ pèsè wọn ní òfin pèsè sanra sẹ́mà pé samhan ìdàkùtàtọ̀ ọ̀ láàánú nìyẹn tòtòrí àsìkò wọ́n ní àwọn nǹkan kan wà tí ọ̀ lẹ́tọ̀ fún wa tá a bá dà sí ṣùgbọ́n tá a bá jẹ́ àmọ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ àmọ́ àlọ́ngbà mi ọ̀pọ̀ nù sẹ̀ríà díẹ̀ ni ẹran ewúrẹ́ tó lóyún tó ọmọ tí wá wà nínú ẹ ọwọ́ abọ́ náà làwárí rà ń làbá pa nígbà pa tán làbá là làbá bá ọmọ nínú ẹ ọmọ mẹ́ta la bá mẹ́ ṣé ká ju ọmọ nínú ní àbí ká jẹ ẹ́ ṣe rí nǹkan àti pé nígbà ní àbá bá ọmọ ọmọ yìí ọmọ yìí ti dọmọ ó ti kété ọlẹ̀ kankan kọ́ ó ti dúró lápá gbogbo ẹ̀ wà orí wà ó ti hàn ọmọ yẹn bí a jẹ́ àbá sọnù wípé àgbàtà àti dúlọ́rùn wọ́n nínú ìṣẹ̀rẹ́ ànábì àríṣọ́ra nínú àdíṣọ́ àwọn jamiu Tirmidhi ànábì àríṣọ́ra ní zakatu ha zakatu ho zakatu ummihi ẹnu pẹ́ ti pa ìyá rẹ̀ hùn tẹ́dùn dúdú tẹ́dù ìyá rẹ̀ náà dúdú ti jẹ́ dúdú fún ọmọ Imam Ibn Qayyim wá sọ pé tó ọ̀dá kíyàn máa jẹ́ wọ́n pé ṣùgbọ́n wọ́n ní a máa láìsàn rárá púpọ̀ wọ́n torí pé tákọ̀nà dam ọlẹ ẹran tó wà nù kínní gbogbo ẹ̀jẹ̀ tó yẹ kó jáde lára rẹ̀ ò lè jáde ó náà ti lẹ́jẹ̀ lára wọ́n ní tẹ́ ẹ bá jẹ́ gbogbo ẹ̀yà ìsàn tí ń bẹ lára ẹ̀jẹ̀ tó yẹ kó jáde tí ò jáde ó sì ti kọ́ máa ṣe ọ́ lè ṣe padà ṣùgbọ́n tẹ́ wá sọ pé sí halal ni àbí kìí sí halal sọ pé halal ni o ṣùgbọ́n torí ikú fi jẹ́ halal torí pé ó tẹ̀lé ó wà ó jẹ́ ní tó tẹ̀lé yà lẹ́yìn ni kìí ṣe kó dáwà bá òun fúnra tó bá yẹ sí pọ́ bá jáde tó yẹ pé wọn ọ̀dú ìyá rẹ̀ lọ́rùn ìyá rẹ̀ sáà kù náà ni lába lanú ẹ̀ lába gbọ́mọ ẹ̀ jáde ká tó lè jẹ́ àbọ̀lọ̀ dùn tá a bá dùn tá a bá jẹ́ jífà lájú òkú bètè lájú ìwé náà ni kíyàn lọ bí sàárè èèwọ̀ ni kíyàn sàdúrà fúnra rẹ̀ níbi sàárè èèwọ̀ ni ó kọ́ lọ bí sàárè mo fẹ́ lọ sàdúrà fúnra mi ọlọ́njọ́ dá fún mi níbi sàárè bàbá rẹ̀ níbi sàárè ṣéwù rẹ̀ níbi sàárè ọba kan afẹ́ lọ sàdúrà mẹ́ èèwọ̀ wọ́n bídí àní kódà ó lè dẹ́bọ̀ ń gbà mí mọ́yàn lọ́wọ́ tí yàn bá sọ̀rọ̀ ṣùgbọ́n tabalọ tàbẹ̀wò sàárì ipa fẹ́ sàdúrà fẹ́ tó wà ń bi sàárì àmọ́ sàdúrà fúnra wa ń bẹ̀ ṣùgbọ́n kì í ti allahumma ighfir lana wa lahum asàdúrà fún àwọn mẹ́ kí lọ́fà tá a fi lẹ́tọ̀ sí léhùn torí pé máa lá yẹjúzù stẹ̀kẹ̀láàlán yẹjúzù tàbà ẹnu sẹ̀rí àwọn kọ̀wá ń rí táwọn afá máa fi ṣe àlàyé mímọ̀ nìyẹn torí ìdí eléyìí àwọn bá kan anábìwá Yusuf alayhi salatu wa salam wọ́n ní pàtàkì dáká lẹ́yìn náà ṣe tààrà fún wa wọ́n ní nínú lọ́ọ̀ ẹ̀jẹ̀ sínú mọ́tàkọ́ bẹ́ẹ̀ Aya tọ́jọ́ aya yìí ní parí náà ni aya Suratul Nahl aya 31 ọjọ́ díẹ̀ ní parí. Ọlọ́run bá sọ pé já náà tó adé ní. Tàhátí كذلك يجزي الله المتقين كذلك يجزي الله المتقين آيات غضب إن الله لا إن الله يجزي المتقين تسجر ونانو جلاله والسلام عليكم ورحمة الله وبركاته ورسولنا عليه وعليه